نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين إن شاء الله لني نو لك وتربية الأولاد و إذا ما بقى لو إتوني شكلو باتي í ṣe pẹ̀lú ìgbà tí توني شكلو ti fẹ́ra wọn níjọ́ wa sọ̀rọ̀ ọkọ náà ti ń yàn yàwó pé kó jẹ́ ní rí a sọ pàtàkì àdúrà ṣíṣe gbà tí èèyàn bá fẹ́ bímọ gidi inú tó wá tó kún ní fíkírò bismillahi inda jìmá tí wọ́n fẹ́ fún mọ́ra ẹni kí wọ́n dárúkọ ọlọ́run kí wọ́n kí ó bẹ lọ́wọ́ bọ́ba lékè ọlá kó fún lọ́mọ gidi inú ìlànà tí a ní bá muhammadu sallam tí ó kọ́ wa yóò ṣe wá ní hadithi tí abdullahi ibn abbas radiyallahu ta'ala àni umar tó gbà wá ó ní ànábà muhammad sallallahu alaihi wa sallam sọ pé ní law anna ahadakum ata ahla nígbàtẹ́nìkọ̀ọ̀kan yín bá súnmọ́ ara alẹ́ ẹ̀ àìkọ́rọ̀ igan àwọn ọkùnrin ní ìdájúkọ rẹ̀ tó wà fún ẹ̀ka ikú àtẹnukọ̀ ọ̀fẹ́ máa súnmọ́ ara lé ẹ̀ lóbìnrin kọ́ọ́lá tó ní bísímìlá tó dárúkọ ọlọ́run àsìmọ̀pẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà láàrin bísímìlá ìtawà fẹ́ ṣe tó fi débi táwa fẹ́ súnmọ́ ara wa náà táwa fẹ́ jẹun náà bísímìlá táwa fẹ́ jáde bísímìlá táwa fẹ́ wàṣọ bísímìlá èyí táwa bá ní àrọ̀hámánì rọ̀hìmì táà rí kún àgbọ̀dọ̀ fi kún so àwọn ẹ̀rí eléyìí bísímìláì nìkan náà ló gbé wá anábìyẹn káyọ̀ nígbà tẹ́ni kọ̀ọ̀kan yín bá fẹ́ súnmọ́ ara ilé ẹ̀ ó bá sọ pé bísímìláì Allahumma jannibuna shaytana ọlọ́run ọba dákun ìyàwó aya èṣù ìyàwó aya èṣù àmìyèjì ìyàwó aya èṣù má jẹ́ kí èṣù fún mọ́ wa gbé jìnnà sí wa bákan náà gbára náà jìnnà sí i wàjánibù ṣèitọ́nà wàjánibù ṣèitọ́nà máa rọ̀zàkùtánà bákan náà ìtọ́wọ́ bá ṣe ní ìdẹ̀ra fún wa lọ́mọ yàwọn náà yèsù ìyẹn pé à ń ṣàdúrà tàwa méjèèjì tá a fẹ́ súnmọ́ra wa tá a fẹ́ láṣepọ̀ bákan náà látó tọmọ náà pọ̀ gẹ́gẹ́ bí mo ti sọ fún wa pé tá a bá ń sọ̀rọ̀ ọtí tọmọ kì í ṣègbà tá a bá bímọ nìkan là bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan tá a ti ṣíwájú náà rè ìgbà téèyàn ń pinlẹ̀ ọmọ yẹn náà èèyàn gbọ́dọ̀ ṣàdúà nípa ọmọ gidi téèyàn fẹ́ anábì àbùkà sọ́lám oúnjẹ́ni kọ̀ọ̀kan yín tó bá súnmọ́ ara ilé ẹ̀ tó bá ní mo bẹ̀ lórúkọ ọlọ́run ọlọ́run ọba ìyàwó ayá iṣu bákan náà ìtọ́ ọba jogún fún wa lọ́mọ náà gbé iṣu jìnnà sí anábì ní fàkúdì àbàyìnáwòmà wàlàd tí irun ooru bẹ́ẹ̀ tọ́lọ́run bá ní kí ọmọ jáde ń bẹ̀ kó dọmọ lámúyàdó rọ ṣèkọ́nù ò ní fọwọ́ ba irun ọmọ bẹ́ẹ̀ anabi ní ṣètọ́nù ò ní fọwọ́ ba àdìsí wa nù sahih Bukhari wa nù Muslim ó wà nù rìwáyà ń pé lámúyàdó rọ ò ṣètọ́nù abada ìpè ṣètọ́nù ní lọ́mọ yìí ṣe ní kankan ìyẹn pé anáwó láàyò sálẹ̀tò alẹ́ ìṣe ìtọ́nà mìíràn ájílì báraka ti tẹ̀síníyà ó ní ọlọ́run ní bẹ ìṣù sí nítorí pé àlùbáríkà tó wà níbi ìdárúkọ ọlọ́run tí ó yí bàbá rẹ̀ ṣe nígbà tó fẹ́ súnmọ́ rẹ̀ bákan náà àmọ́ afámi tún ní anáwó láàyè sọ̀rọ̀ òhò ṣètọ́nù oníṣètọ́nù ò ní rí dámọ́lẹ̀ kò ní rí kó sí lára àti àwọn ọ̀rọ̀ míì tí àwọn àfáà sọ so eléyìí ni ó jẹ́ ká mọ̀ pàtàkì ni ó jẹ́ ká mọ̀ pàtàkì àdúrà ṣíṣe nígbà tí èyí bá fẹ́ súnmọ́ ara lé ẹni ara ẹ̀kọ́ tó yẹ ká túmọ̀ lẹ́nu kọkùnrin mọ̀ obìnrin ni mọ̀ rọ́kùnrin létí tó ìgbà bá iṣẹ́ yìí gbàgbé torí pé téèyàn bá fẹ́ bí mọ gidi àtìlẹ̀ náà láti mú nínú ìlànà ẹ̀. bákan náà nínú ọ̀nà tí àtúmọ̀ ń gbà tọmọ òní tí obìnrin bá wà nínú oyún ọmọ ní ó gbọ́dọ̀ ṣe àkíyèsí àwọn nǹkan kan nínú rẹ̀ ní àkọ̀kírú wọ̀lẹ̀ àdìwíyàtú wọ̀lẹ̀ àṣẹ àkọ̀kírú àwọn oògùn téèyàn máa ń lò ìyẹn gbọ́dọ̀ sàkíyèsí rẹ̀ bóyá tébúlẹ̀tì ni àbáwọn oògùn mi ó gbọ́dọ̀ sàkíyèsí rẹ̀ ó gbọ́dọ̀ tẹ̀lé instruction lórí ẹ̀ kò gbọ́dọ̀ owó tára rẹ̀ nìkan ẹlòmínì nǹkan báyìí ló bẹ́ mi lára mu ó lè bẹ́ẹ̀ lára mu nígbà tí wọn nìkan bá ṣe ìta wà bọ̀tọ́ ọmọ bá ti wà ń mẹ́ńkọ́ tí èèyàn ti lóyún àyíkọ́ kìí ṣe wọ nìkan mọ́ ìyẹn gbọ́dọ̀ sọ ní tí ó máa lò ìlẹ́bí máa rí lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́mọ ní oògùn yìí o aláboyún ò lè dé kíni kò lè lò kéde pé kò ní sàǹfààní fara ti ẹ̀kọ́ but ara ẹni tí ó wà lára rẹ̀ ó lè má gbé ẹ rí i pé ọmọ mi ta ti fi sáyé gan tí èdè pé ìdí òtí ẹ̀ tí ì máa jẹun tá àti ìdí ìta ti fi gan án lóògùn báyìí ọmọ tí ò bá péye báyìí ó ti dé kíni kò lè lò kátà pé tàtẹ̀ síbi tí ó ti lágbára rárá nítorí kó gùn yẹn o lè fara sábà lé oyún yẹn wálẹ̀ o lè bìtírígọ̀ rẹ̀ o lè kó àwọn ààyè ní ìbá tó yẹn lè gbọ́dọ̀ mọ́ owó tààrà tiẹ̀ nìkan pé èmi lágbára oògùn ó ti mọ́ mi lára ìgbà míì ti ń bẹ ó lè àfẹ́tì ẹni òun náà jẹ́ pé oògùn yẹn lè fàǹfààní fún nígbà tí kò lóyún kó jẹ́ pé ara rẹ̀ ò lè dé kíni kò lè gbé mọ́ so alẹ́lẹ́ iná ní tagbọ́dọ̀ sí àkíyèsí ni bákanáà al'amalu ṣàkọ̀ àwọn ẹṣẹ́ tó lágbára àwọn ẹṣẹ́ tó lágbára níta sọ́n bí ogun lè fẹ́rẹ́ bí oní ara tó wá lè gbé tí àrọ̀mọ́ lè gbé àtàwọn nǹkan mìíràn wọ́n kà yẹ pé nǹkan tí tó bá mu tó káwá kí ìpele àwọn kẹ́ alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ wa onígbìyànjú ni wọ́n á di ẹ̀sìn ṣùgbọ́n mi ń bá mi tẹ́ fi kẹrọ agbọ́dọ̀ mọ ara létí náà ni. bákan náà àwọn nǹkan tí àwọn èèyàn máa ń kó sí láwùjọ tó dáwà tí à ń gbìyànjú tó fẹ́ táwùjọ ṣe agbọ́dọ̀ pàṣẹ eh, àkíyèsí àwọn èèyàn sí nǹkan báyìí náà pàápàá jùlọ àwọn látara à ń lógun kọlọ́njẹ́ agbọ́wẹ́rẹ́ ẹlòmí ò tójú bọ ibi tí ò da tí wọ́n lọ ṣe bọ ìyẹn ò bá mu torí pé ẹbọ tí ẹ fi gbà kẹ́ dá tiẹ̀ ògùn sálẹ̀ yẹn mí tìyú tiẹ̀ nàbí tó bá lò nígbà tí ẹ kó lò wà ṣùgbọ́n tẹ bọ wọ́n tójú bọ bóyá pẹ̀lẹ́kẹ́ lálágbọ́dọ̀ pẹ́ bọ sì ní ṣe fáwọn yẹn ìyẹn ẹbọ ò fi gbà kẹ́ dá tiẹ̀ kẹ̀tẹ̀ pé nígbà tí yẹn wá lóyún ni ò wá dá mọ́ kó wọn kò fi gbà kẹ́ dá ògùn tẹ́yìn bá lò ara wọn píbù oríṣiríṣi àdàpẹ́ náà là ń pè píbù ògùn náà lògùn lògùn ṣe kíni ń jẹ́ ẹ̀rí pẹ́ẹ́pẹ́ yẹn náà ni tẹ̀léwé kan ni abátó sàwùdá ni gbogbo ewé ìbílẹ̀ náà ni kíní kan ìjẹ́pẹ́ náà gbò fún yẹn tí ó bá ti nìyẹn lára kò sí tó burú bí àwọn èyí náà ṣùgbọ́n yìí tí bá ti ń lẹ́bọ̀ lọ gẹ́gẹ́ bá ti ń sọ kíní kan wọ́n ṣe gbẹ́rẹ́ fọlọ́yún kíní kan ẹ̀sẹ̀ kan ní ó kà sókè ní ìlú kíní kan àbí àtẹ̀jẹ̀ kan náà ṣe fún àbí fatale gbogbo nǹkan tí ó bá mú náà fún gbogbo léyìí ó yẹ kéèyàn jìnà sí sábẹ sọlẹ ìfọwọ́ ni pé ara àwọn èèyàn ní àkàtà wa bóyá aládùúgbò bóyá ẹbí bóyá níta súnmọ́ náà kò ní ṣe agbọ́dọ̀ wọn pè é sákèèsí so téèyàn bá wọn sọ pé ẹ ṣé oògùn wa dá ni kì í ṣe pé oògùn mi ò dá àtògùn òyìnbó àti ìtìbílẹ̀ àti táǹpẹ̀ ní tíbù ìnábáwí náà gbogbo ẹ̀ ló dá ṣùgbọ́n ẹbọ nìyí táwọn adékíní là ń takò torí pé àwọn èèyàn lé ní ẹbọ yẹn gẹ́gẹ́ là ń pè ní oògùn tọ́ba ta kẹbọ tán ṣe ń lọ takò oògùn àwọn ìgbọ́dọ̀ ajẹ́ tí ó ṣàlàyé fún wọn pé à nǹkan báyìí nǹkan báyìí ló dá eléyìí tẹ́ fi sí tí ò dá yìí òun là ń takò bákan náà nínú ọ̀nà ìgbà tọ́mọ nínú tó dá òun náà ni pé nígbà tá a bá bímọ kásẹ̀ albisharo albisharo ìyẹn pé kádùnnú káyọ̀ kádùnnú torí pé inú orí ìdùnnú kan tí máa ń ṣẹlẹ̀ sí ni òun lọ mọ́ wà ọlọ́run bọ́ba sọ fún wa nínú alukurani ìgbà fún Zakariya nírú nítorí pé yá Zakariya iná nùbá ṣèrú kàbígò lámẹ́sìnwó Yahya à ń fẹ́ ní ròódùnú pọ́ọ̀bì ọmọ kẹtí mọ̀ jẹ́ Yahya ẹgbẹ́ nǹkan ní à ń fún ọ ní ròó lásán bàbá sọ̀rọ̀ kan ní tẹ̀bùṣìr ìdùnnú ìró ìdùnnú nìyẹn lẹ́bí máa gbọ́ bó ìró ìdùnnú àbẹ́ kí ẹni tí ó mú wa kó mú wa ní ìmú ẹni tí ó tẹ̀lẹ̀ sí kó ṣe kí ni kò dùnnú bẹ́ẹ̀ náà náà sọ fún anábì wa Ibrahim náà pé fabasharnahu afúnnúrò bí gulamin halim láàyè mi ọlọ́run fabasharnahu bí haq tẹ́ẹ̀fẹ́ wàhùwà káyìrù ńlá kù tó jẹ́ pé ń bẹ̀ lórí wà lọ́dọ̀ ọlọ́run wà á ta à ń tò ṣe á àmì nǹkan fi fẹ́ wàhùwà ṣáàrù ńlá kù tó jẹ́ pé ní àbúrú ló jẹ́ wallahu wa antum la ta'lamun torí kọ́ náà bọ́ ọba onímímọ̀ ẹ̀yin ò dákàmọ́ ọlọ́run lọ ẹ̀yin ò mọ̀ nǹkankan mariamu ìyá anabi wa isa alayhisalam obìnrin ni ẹgbẹ́ ti làmìlaka bàbá tó bí lọ́mọ yìí tó fẹ́ ni pé ó lérí pé òun fẹ́ ọmọ kan tó yẹ pé ní tó kẹfẹ́ kó mọ̀ ṣe kó mọ̀ sí náà nìkan nígbà tí rẹ̀ lóyún pé ọmọ ilé tó bá bí o ìsinú nìkan ló fẹ́ yóò dájú rẹ̀ kọ́kọ́ mọ̀ ìyàwó bá bí mo bá bóbìnrin wọ́n wò pé àlééfà zákàrù kàlẹ̀ ń fa ọkùnrin àtọ́kùnrin yàtọ̀ síra wọn bí àpẹ ọkùnrin ló lè ṣe tí òun fẹ́ wọn ìwọ̀n tọ́lọ yẹn wípé àlóbìnrin lásán ìwà mọ̀ obìnrin mọ́ríyàmù yìí wá ṣe takuntakun ó sì lọ ń sin lọ́hùn ara bí sin lọ́hùn gan-an tí ẹ pé kò tiẹ̀ sí pé kó lọ́kọ ló wà láàyè títí sin lọ́hùn fi fún rò pé yóò bímọ ẹ wá wẹ́n tó bí wá bí ànábì ọlọ́hùn èyí sọ mẹ́ríàmù ní kò parẹ́ ṣùgbọ́n àti bàbá rẹ̀ ń wò ní tó wò nípa ìtí mo gbà lérò yìí ọkùnrin ló lè kíni ló lè ṣe tó àtọkùnrin àtobìnrin ọlọ́ọ̀ni ń bomi bákan náà ọlọ́ọ̀ni ẹ̀ẹ́fẹ́ nǹkan kan tó yẹ pé ní ó lè já burú fún yín ẹ̀sìn lè mọ́fẹ́ nǹkan tó yẹ pé bẹ́ẹ̀ lórí wà tó ibi tọrọ mariam já sí bàbá rẹ̀ gẹ́kọ̀ọ́ táwọn òkú àmọ̀ pé ìdí ah, ó jáde dáadáa báyìí inú tó wá bí ànábì ọlọ́run jáde ẹbí tọ́lọ́ tó wá gbé ọ̀rọ̀ rẹ̀ gbà kódà níbi tí gbà tó dé àyè sin lọ́wọ́ ọba àyè tó ń sin lọ́wọ́ fáwọn aráàlú nípa ah, mariam tó ń sin lọ́wọ́ àwọn èèyàn ń rò pé èmi ní mọ̀ lọ ṣe kídìmọ̀ rẹ̀ mọ̀ fáfù rẹ̀ láti mọ̀ lọ gbé nǹkan tí mo jẹ fún àwọn tó ń jà lórí yẹn pé ah, èmi ni èmi kátó wá pé ẹ bá oyè pé Zakariya ló ń gbóúnjẹ fún lọ́lọ́run sọ ní Kùránì pé kullama dakhala alayha Zakariya al-mihrab ìgbà tí Zakariya bá ti dá ibi títí ń jọ́ ti ń wajada inda rizqa yóò tún bá oúnjẹ mi lọ́dọ̀ ẹ̀ tí ó ti síwájú Zakariya débẹ̀. Zakariya gbọ́n wa pé ló ń kọ́ ẹ́ anna laka hadha ibo lélẹ̀ ti wá mọ́ríàmù obìnrin pé kọ́lá tí ó yà mí ní ìndìlá ọ̀tọ́dọ́ lọ́ọ̀nì tó ń gbọ́n mọ̀ ara kàràmọ̀ tọ́lọ̀ tó fún ni ibi tó wà nítorí sínú ọ̀run náà torí kó ń jẹmọ wa bá gbóngbò mọ̀ bí ti ń wá ẹni sàkárí àkẹ́ tó ń gbé iṣẹ́ ń gbé fún wa yóò ti bá nǹkan mi bẹ̀ lóúnjẹ tọ́lọ̀ tó ánà mọ̀lẹ́ka fún ní rò ó ṣe yóò bí anábì wa Isa alayhi salam obìnrin Maryam bákan náà Fatima ọmọ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam olóbi Hasan àti Hussein inú bí asani àti hussein àwọn méjèèjì yìí lànà pípẹ́ ní sẹ́yídá sàbábẹ̀ lìjánà àwọn ọ̀dọ́ pẹ́ wà lìjánà àwọn tó máa jẹ́ sẹ́yídù wọn olórí wọn asani àti hussein látara ta ní tó wájú wọn látara ta tìmọ̀ tó wíwẹ́ pé ní àtọkùnrin àtobìnrin náà la gbọ́dọ̀ mọ̀dúnrún sọ́lọ́wọ́ ọba àlekíọ́lá tí ọba ti ṣe fún wa torí wípé ní oore tó pọ̀ ló wà ń bi ọlọ́run bọba àdìsọ́lá kí ó fún yẹn ní ọmọ. bákan náà nínú nǹkan tí adúgbòdò kọ́ òun náà ni pé ẹlòmíràn pé tí bá bí eléyìí wàhálà rẹ̀ pọ̀ tálóbìnrin pọ̀ àbíkẹ́ ìpè wàhálà ọmọkùnrin ó pọ̀ ó lẹ́ pé tí yóò ni ìgbìyànjú iṣẹ́ tóun ó ṣe lórí wọn aláàní wọlé àníbà mọ́ra sọ́lá nínú tó rìnlẹ̀ láti ọ̀dọ̀ rẹ̀ àdìsí yàwá ẹni já àti àtún alóbìnrin kan wá jọ kan wà má a pẹ̀lú àwọn ọmọ rẹ̀ méjì fàfà alátìní ó wá béèrè nǹkan lọ́wọ́ mi ìyẹn pé ó wá ẹ̀pù wá ó wá béèrè nǹkan lọ́wọ́ ìyá wa Aisha falamtejid indi shay'a kò rí nǹkan kan lọ́dọ̀ mi gẹ́rọ tamoratin wahida yàtọ̀ sí tàbídùn ẹyọ kan ẹmọ o yàtọ̀ sí kíni tàbídùn ẹyọ kan fa ataytuha ìyá mo bá fún fa akhafatiha ó bá gbà á fàkọ́tà mọ́tì àbẹ́yìn nàbìnà tẹ́yì ha ó bá pín làbílẹ̀ ọ̀kan ó pín fún ọmọ méjì gbàtí òsì ń tẹ́jẹ ìyá ń gọ́ ìyá ò tẹ́jẹ kankan ó pín fún ọmọ méjì wàlàmtákùlù mi ni àṣẹ àwọn òjẹ kankan tó mọ̀ kọ́ mọ́ ó bá dìde fàkàrà já sí ó bá jáde fábùnà táà àtàwọn ọmọ rẹ̀ méjèèjì yìí fàdákàlà aláyà nàbìnà sọ́lá lẹ́yìn ìgbà ìlànà mi wá padà wá dé tó wọlé tọ̀ mí fàhàdáfùhù hadífàhà ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ń pa arábìnrin anábìyàn sọ́lá ìyàwó àìsàn ni mo wá afọ́fá níbi ìsọ̀rọ̀ sọ́lá obìnrin kan mọ̀ wá tó jọ ní lójú báyìí ni pé làbídò kan náà mo rí fún ó tó pe fún àwọn ọmọ rẹ̀ méjèèjì anábìyàn sọ́lá abẹ́kẹ́ni mọ̀ nìtúlìyà mínà lìbànà ti di ẹni tọ́lọ́run bá gbé ìdánwò látara ọmọbìnrin fún pé ọmọbìnrin náà lọ́mọ bí fàásánà ilẹ̀ ìhìnà tó wá sí dáadáa sí wọn obìnrin máa ń gbà ní ìtàbílà fọ́mọbìnrin nínú ẹ̀rí tó ṣe dáadáa sí wọn kúnnà láwò sítírọ́ mìnànáàrì kúnnà láwò sítírọ́ mìnànáàrì àwọn ọmọ yóò jẹ́ gàgá fún lọ́jọ́ gbìndàlì wọn ní jẹ́ kó wọná ẹ̀gbọ́ wọ́n jẹ́ gàgá fún kúrò bí ìyá ọlọ́run wọ́n jẹ́ kó tó bá jẹ́ mùsùlùmí tó jẹ́ nílé. tòun dá nǹkan ni pé àníwò wàhálà tó wà lórí ìtọ́wọ́ mọ̀ yẹ́yìn ti bímọ obìnrin kẹtẹ́lẹ̀ tó ti àwọn wàhálà pọ̀ obìnrin mọ́ àbọ́kùnrin ló ti bí ọmọkùnrin wàhálà máa ń pọ̀ fọ́kùnrin mọ́ wa ní nígbà tó wá bí wa láti tọ́ wọn ní ọlọ́run fi lè sábà bí tágbègbè àwọn fi pọ̀ níwájú tání níwájú ọlọ́run so àwọn ará alùjà ìlíyà kẹ́sì tó dé náà máa wo nǹkan bẹ́ẹ̀ ẹ máa wo pé ẹ̀nà lárúbáwá ni ọmọbìnrin àyìn kíníkan kò ní ṣe kíníkan kò lè lógún wọ́n ti máa ń jagun gángbà wọn kò lè ṣe báyìí kò lè ṣe báyìí kódà tó ní fún lógún irú ìṣesí yẹn ni wàá tẹ̀sán lọ́dọ̀ ẹlòmíì náà dè ní èrò orí tí ò dání bákan náà anábà ah. mọ̀sálá ó tó sọ́nù hadithu anas bin malik ó ní mọ̀ ní ààlà járí àtẹ́yìnì ẹn tó bá tọ́jú ọmọ obìnrin méjì hátà tẹ́bùlù gá títí tán fi bàlágà já àyàwó malikiyama ti ana wàhúwà yóò wà lọ́jọ́ gbé dàlìkiyama èmi àti ẹ̀ pánẹ̀lẹ̀ èmi àti ẹ̀ lájọ́ pé kí ni ẹ́ lájọ́ máa wà papọ̀ jùmọ́ ìbòlà nẹ́bí òjò wa ìbòlà nẹ́bí wa àlùjẹ́nà ni tó ìwọ́ lọ ń jẹ́ kí ọ̀rọ̀ ọmọ ẹ̀ sú ẹ pé wàhálà yìí fi ọmọ yìí fi ń ti túyàn ẹlòmíì tuntun wọn sọ jáde mọ́jẹ́ ó sú ẹ tó bá lè áàlà wọn tó lè tọ́jú wọn ajẹ́ iṣẹ́ tá a gbà ní téèyàn ò kó tútú tí ò jẹ́ bá òjò tó ti bàjẹ́ lọ pàápàá jùlọ ọmọ obìnrin ẹni pàdé ọjọ́ jàrí àtàyè tó bá áàlà jàrí téèyàn lè tọ́jú wọn kátó lómi mẹ́rin ní tiẹ̀ márùn tẹlomi ẹ̀rí tó ti wá dúó tì wọ́n bó ṣe kó dúó tì wọ́n sí tán fi bàlágà anábàbà sọ́lá ní ohun àtẹ̀lẹ̀ àwọn ìjọba lọ́jọ́ gbìndì alkiyama eléyìí nínú àwọn nǹkan tí ẹ̀ka tó fi kún àwọn nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ ní ní ṣókí òní pé nígbà tí a bá fẹ́ ṣètò ọmọ àábẹ̀lọ́n a nínú kó sọwa kúrò bí aburú ṣètọ́nù kó yà wáyà àti tó bá fún wa bákan náà nígbà tí a bá wà ní oyún àwọn nǹkan tó tọ́ làá mọ̀ ẹ́ ṣe àájínà sáwọn nǹkan tí ò dékè ni àwọn nǹkan tí kò tọ́ ní nǹkan lílò ní ìtọ́ bá sọ fún wa pàápàá jùlọ tán ní mọ̀nfà rẹ̀ ẹ̀rí àánú sọ̀ra àní ṣe nǹkan tí ò dá èyí tó bá dá nìkan òun náà ni àámọ̀ ṣe bákanáà ńgbà tá a bá bímọ àfidùnú hàn àdùnníwò pé kan la fẹ́ ìkànnà fún wa torí pé àsanwó kankan fún ọlọ́run bọba àlekè ọlá àádùpẹ́ fọlọ́run àfidùnú hàn bákanáà àáwọ̀ àṣọ fáwọn ọmọ ọlọ́run ní dáàbò bò wọn bọ̀tà àánú tó mọ wá sọ fún wọn ẹ rí i pé bàbá Mariam gbà tó bẹ̀rẹ̀ ní sàmẹ́tò ní sàmẹ́tò wàyí ni òyìnbó wàmí yá ti ṣe ìtọ́ ni rọ̀jìn na sọ ní Mariam akẹ́ni ọlọ́run ní sọ ẹ̀rí àtọ́mọ àrọ́mọdọ́mọ rẹ̀ níbi àbúrò ṣètọ́nà àwọn àtọ̀fọ́mọ tàbá bí nínú ọ̀nà wáṣọ òun náà ni ìtí anábàrún sọ́lá náà tí ó kọ́ wa tí a padà mọ́ a padà mọ́ sọ bákan náà látara obìnrin tí ó fẹ́ẹ́ àbí tí ó bímọ gan àmọ́ tó ń bẹ lọ́n látara tiẹ̀ náà á bẹ lọ́n fóun náà òòrè tó wà lára rẹ̀ nìkan lọ́n jẹ́ kí á rí anábà sọ́ndá ó ní tẹ́nì kọ̀ọ̀kan yín nígbà tí ó bá ra nǹkan gùn àbúra àbúfẹ́yàwó ó ní Allahumma inni as'aluka khayraha wa khayra ma jabaltaha alayhi ọlọ́run orí nǹkan yìí fún mi àti orí ogun tó bá wà lára rẹ̀ káyipọ̀ ra mọ́tò ni oore tó wà mọ́tò kó fún ẹ àti gbogbo oore tí ó bá mọ bí jáde bákan náà obìnrin téèyàn fẹ́ oore rẹ̀ tara tiẹ̀ kó fún ẹ àti tí yóò tún jáde lára ìyẹn ti ṣàdúrà ọmọ gidi náà láàyè wà ó dúró kàmí ń ṣàrè ha bákan náà mo wá sọ̀n bí aburú rẹ̀ torí pé àǹkà mi lè má jẹ́ hundred percent oore àyè bẹ́ẹ̀ kọ́ mọ́tò ní jẹ́ hundred percent oore yóò mọ̀ ta kọ̀ọ̀kan ọ̀gẹ̀ tí yẹn tètè wá sọ bí aburú rẹ̀ kó mọ̀ mọ̀ dààmú yẹn ó yẹ pé ó yẹ kéèyàn máa gun mọ́tò ní òsè kíni ó tún máa gun yẹn pé abálágá mọ́tò yẹn kò wọ́n mọ́tò yẹn fẹ́ gbẹ̀ níbi à fún ti ẹ̀rọ ojú tó ẹ járe àgàkójẹ́ mọ́tò èrò gbogbo àní mo fẹnu fa sípò ojú mọ́ takùn lójú ọ̀nà èyí ti tọrọ ẹ̀pọ̀ bó ti ọ̀kadà náà lè yẹn rà ní bó ti kẹ̀kẹ́ ní ayọ̀ gbogbo nǹkan gùn tá a bá ti rà bákan náà lè pé ní tóbi tá a bá fẹ́ náà torí pé òun náà kò ń jẹ́ pé hundred percent lójú orí ìyẹn pabú tó wà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run sọ mí ń bẹ̀ ataburú tó lè jáde ní ara rẹ̀ gbogbo ojúṣe yìí tó ṣe pàtàkì tó yẹ kí á mọ̀ ní inṣàlá tààlà àwọn àkárè àbẹ̀ lọ ara wa mi ìtàkọ́lé tó bá di jẹ́ mẹ́jọ alákọ̀ọ́kọ́ ni aláwọ̀mọ̀ jàǹdìbùnà ṣètọ́nà àjàǹdìbù ṣètọ́nà ní ọ̀rọ̀ zakitana ìyẹn gbà tí ọkùnrin wa fẹ́ fún obìnrin ẹlẹ́ẹ̀kejì ó ní ìgbà tẹ́yìn bá fẹ́ yàrá àbí ìyẹn ra nǹkan tuntun ẹ̀yin obìnrin náà lè ra mọ́tò àbí ẹ̀fẹ́ bóyá àbúrò náà ra fún yín àbí ra mọ́tò fúnra yín ẹni ó sàdọ̀kà làwùmọ́ inni as'aluka khayraha wa khayra ma jabaltaha alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabaltaha alayhi pé ọlọ́mọ bẹ orí tó wà lára nǹkan àti orí tó dá mi mo sì wá sọ lọ́dọ̀ rẹ̀ ń bẹ aburú rẹ̀ àtàbúrú gbogbo tí ọ̀dàmọ̀ tó wà lára ìyàmíyà so àwọn eléyìí ni àwọn nǹkan tí ó jẹ́ pàtàkì tẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmọ́ lóbìnrin kọ́nà bá balẹ̀ kí wọ́lá kó sànù wa wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi